Jésù ń kígbe oníkẹwàá gbòǹgbà Jésù ń kígbe oníkẹwàá gbòǹgbà òrìṣà tẹgbẹ́ kalẹ̀ lẹ́gbójúlé sìgìdì tẹgbẹ́ kalẹ̀ tẹ́tako sí alẹ́numọ́ lè fọhùn lẹ́gbójúlé Jésù ń kígbe oníkẹwàá gbòǹgbà Jésù ń kígbe ẹ̀yin ọ̀rẹ́ mi jésù ń pè yín òun nìkan náà là bá sìn òun lọ́ba tó tó gbójúlé ẹ jẹ́ ká sìn ẹ wá sọ́dọ̀ rẹ̀ kẹ́ yín fún. jésù máa ń pè yín o mi jésù máa ń pè yín o mi ọ̀rẹ́ mi padà wálé o jésù là sìn jésù máa ń pè yín o.